kìí bẹ̀rẹ̀ láti sọ tọ́pìkì tó bá wa sọ̀rọ̀ general sì mú wa fún àpéjọ ọ̀rọ̀ tọdún yìí ní alùsùnàtì wa jẹ̀má àpédàtàn ọ̀mìnàjà ni. àwọn ohun màá bá wa tó ń ṣàlàyé síwájú sí i nípa wípé mínájú alùsùnàtì wa jẹ̀má pẹ̀lú àwọn ọ́pọ́nẹ́ǹtì uh, wa pẹ̀lú uh, wọ́ọ̀dù ọ́pọ́nẹ́ǹtì àwọn yìí ni pé àwọn ọ́pọ́sìtì wa àwọn òdìkejì wa yìí náà pọ̀ kò mí àwa ni pé eléyìí yóò kó sínú wọn pé al-amru bil ma'ruf wa nahyi anil munkar tá a bá fẹ́ correct ara wa a bá fẹ́ correct àwọn míì náà kí ni máa ní àjò ahlu sunnati wal jamaa. wa da'watu ila Allah pé à ń ṣe dáwà à ń pèpè lọ́pẹ́ tọ̀nà ọlọ́run ọba bó o làwọn ahlu sunnati wal ni wọ́n ṣe ṣe. wa minhajuhum fi wahdati saffi tá a bá ń sọ yí pé ká ní uniformity bóyá nu àìdíà wa ni bóyá nu mọ́dẹ́lì wa ni bóyá nu dírẹ́sìn wa ni kí ni tùmọ̀ rẹ̀ lọ́dà wọn á tí wà jẹ̀mọ́ra yunifọ́mìtì ni pé ní kásọ̀ kan kẹnu wa ó kò kẹsẹ̀ wa ó kò kọ́rọ̀ wa ó kò kíròrí wa ó kò bóòlù òṣèlú lọ́dà wọn á lò sóńnà tí wà jẹ̀mọ́ra. bákan náà muharabatu àtọ̀fọ́rúfi wàlúwòlówì pàtẹ́kìfìr lágbájá kèfèrí ni lágbájá ti kó àwọn tó wá ṣẹlẹ̀ sí nígbà náà tá bẹ lẹ́yìn àwọn àfa àtànjá àfa oníṣu náà bó ni wọ́n ti sọ̀rọ̀ fòrò pọ́blẹ́mù bẹ́ẹ̀ ohun tí àwọn àfa wa àtiwájú mi dr sharafodin gbadé bọ̀rọ̀ ajé tí wọ́n bá wa sọnù. níbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí adúpẹ́ fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa adúpẹ́ fún mẹ́jùmáà sunnati lid-da'wati wal-buhuth lórí ṣíṣètò irú àpérò tó ní í ṣe pẹ̀lú ìfikùnlukùn lórí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú múmúlọsíwájú bá mùsùlùmí nínú ẹ̀sìn rẹ̀ àti ìṣe rẹ̀ ọlọ́run ọba kó túnbọ̀ máa kún wọn lápá lẹ́yìn wá gbà náà a kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n wà ń kalẹ̀ ọlọ́run ọba kó sàlékún dáadáa fún kálukú wa. kò sí tàbí ṣùgbọ́n ìpè sọ́nà tí í ṣe ìlànà anábì sallallahu alayhi wa sallam la zalat bi khair ó sì ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore ní àwùjọ wa. nítorí pé tí a bá tẹ́tí gbọ́ àwọn àbánisọ̀rọ̀ tó ti síwájú àwọn kókókókó táwọn olùbánisọ̀rọ̀ mú jáde nínú ọ̀rọ̀ wọn èèyàn bá létí téèyàn máa fi gbọ́rọ̀ èèyàn ò rí pàǹfààní pọ̀ nínú tí wọ́n bá wa sọ gbogbo àwọn etí wọ́n tún máa bá wa sọ náà ọlọ́run bá kó jẹ́ kó ṣe wá láǹfààní. ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí kan pé tí wọ́n bá ń ṣe irú ìjókòó yìí fún odidi oṣù kan kò tó láti yànnà náà ń tà ń pè ní sunna yọkàn fi àwọn èèyàn mànani yóò mú wọn lè sojú kòkòrò àti wámà nípa súnà níta gbàlérò gan nítorí pé tí ẹnìkan bá jáde nísìn pẹ̀lú pówó àìjókòó tòní àti tọ́lá tọ́wọ́n ń sọ pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú súnà ló ń ti mà sẹ́wọ̀n pé rọ́ọ̀nì aha irọ́ lásán nìyẹn. <laughs> tó bá wá jẹ́ báyẹn ajẹ́pẹ́ léyìí yẹ kọ́ ta àwọn onímọ̀ nídìí kan láti láti jẹ́ kọ́ jẹ́ pé àwọn náà tún fi kún àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn tó ń bá àwọn èèyàn ṣe láti gbàdégbà a fi tírà kan lélẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa súnnà tá máa kó àwọn èèyàn táwọn èèyàn máa tara rẹ̀ bomi ìmàmú. tí ó ṣe sábàbí kí gbogbo aká lóye nípa ń tàn pé sunna. inshàlá tí bá fi rotira bẹ́ẹ̀ lélẹ̀ sáàmà wà bá ní <laughs> gbogbo èèyàn torí ọpọlọpọ serious. <laughs> a mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́wà nínú àwọn ẹni tó ṣe pé tá a bá ta ọwọ́ méjèèjì wọn wọ́n tún tẹ̀ méjèèjì pẹ̀lú ẹ̀. tó ṣe yí pé wọn ò mọ kí ni jẹ́ súnà gàgà kí ni jẹ́ súnà gàgà ọ̀pọ̀lọpọ̀ pé tí mo bá ti dárùn tẹ́wù mi ọ̀bá máa wọlé tẹ́sí ń bá mi sọ̀rọ̀ tí wọ́n insha Allah Allah pé mo ti di alùsùnà bẹ̀yìdà annahu la ya ila sunnati bi sila ìgbà míì kò sí ń tọ́ pápọ̀ pẹ̀lú súnà ju wípé camouflagization lásán ni. pé àwọn míì náà máa ń yọ bí alùsùnà láwùjọ wa tẹ́ pé ìmúra tiwọn náà bí alùsùnà náà ni wọ́n sì máa ti torí wọ́n bẹnu àtẹ́lùsùnà bí ká lọ wáyàwó nìsí ẹ kàn wọ jàlábíà yìí ni masha allah la quwwata illa billah kálukú nírùngbọ̀n ẹ̀wù wọn wọlé ẹ wọn ní kí lè bá wa afẹ́fẹ́ yàwó ni. wọn á ní ẹ̀yin yìí ọ àlè fọmọ fúnru yín àìsèrú àwọn tí wọn ní ọ bákan náà gbogbo yín tí máa hóm tí lè bá ṣe. ẹ̀yin ọmọ wa gbìyànjú láti sọ pé ẹ̀yin sara wọn lórí pé ní tí dòkítọ́rù sọ ọ wúlò ní ìsìn. ẹ̀yin ọmọ gbìyànjú láti sọ pé ẹ̀yin sara wọn lùsúnà lẹ́yìn kí wọ́n á ní súnà kí làwọn nǹkan kan náà jọ ní. tó a jẹ́ pé à ń láti ṣàlàyé ara wa. lódodo kẹ́wù wa máa wọlé ara súnà ni o ká fìrùngbọ̀n wa lẹ̀ ká da sí ara súnà ni o ṣùgbọ́n sọ̀ ní gbogbo súnà ni mò ń bí léèrè ni kìí ní gbogbo súnà ìrẹ́ náà ni tá a lẹni tó dára rẹ̀ lójú ń bí pé tá a bá kówó fún kó fi ṣe business kò ní í jàǹbá kọ́nà wókè. ẹni tó náwó gan ẹ̀yìn èèyàn ló ti náwó. <laughs> kọ̀dókè yóò fi hàn yín pé nínú àmánà àfẹ́ẹ̀lì èèyàn mélòó nínú wa lọ dá sí rẹ̀ kọ́ náwó sókè kìí sì lọ sọ ìyàwó rẹ̀ nìkan jẹ́rìí. torí ńgbà tí wọ́n fẹ́ wádìí nípa anabi sallallahu alayhi wa anha tí wọ́n náà gbà kí èèyàn mélòó lọ́gbà kún bí ìyàwó irọ́ lásán. akramakumullah nípa ẹ̀sìn islam yìí èèyàn mélòó nínú wa lọ́mọ̀nù rẹ̀ dáadáa kó tó máa sọ́npa rẹ̀ nù wa kọ́ náà wọ́n sókè. ìbọ̀pọ̀lọpọ̀ nínú wa irọ́ lásán náà ni ọmọ nǹkan kan pẹ́ ẹ̀sìn yóò sì lọ́ọ́ máa yanu yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ yóò sọ pé after all ustaz lèmi náà after all sheu lágbájá pèmí náà sheikh sáhùwàlẹ́lá tó ṣébi a sì wá a máa rẹpírẹsẹ̀ntì súnánù a lè rẹpírẹsẹ̀ntì rẹ bẹ́ẹ̀ eléyìí ló fà á tó fi jẹ́ pé pípọ̀ nínú àwọn ẹni tó ń pèrè àwọn alálùsúnà nísìn sẹ́nìkan bá ti lè takò wọn àbí àìgbọ́ra ẹni yé kan hàn sí wọn lára ẹnìkan ipò takò àwọn àwọn ọ̀mọ̀nà tá a fi bára ẹni ṣe tí ìyapa bá ti wà ju ká pè ní kèfèrí lọ àbí ká sì pè ní fásik àbí ká sì pè ní mọ̀bọ̀tẹ́dẹ̀. sẹ́nìkan máa ń sọ pé ah, ah níjẹ́ onílágbájá náà di káfíìr yọ sọ pé man shakka fi kufrihi fahuwa káfíìr. tọ́ máa ń ṣe èyí méjì kó ti di kèfèrí kèfèrí ni wọn náà. ah níjẹ́ onílágbájá náà di fásik kò pé ah idha fi fisqihi fa anta fásik. wa hakada lè tó ti jẹ́ pé sílànà alùsùn náà wà lélẹ́yìn kìí lànà àlùsùnà lélẹ́yìn because àlùsùnà máa ń sojú kòkòrò láti kó àwọn èèyàn wà lè jẹ́nà bọ́ fẹ́ kó ṣe pé wọ́n fi chain bọ̀ wọ́n lọ́rùn ni kìí ṣe pé wọ́n máa ń sojú kòkòrò láti yọ àwọn èèyàn kó lálè jẹ́nà lọ sínà because àlùsùnà àwọn ni khayru nasi lin nas àwọn lẹni tó dáa jù sáwọn èèyàn nínú àwọn èèyàn Abu Hurairah radiyallahu anhu hadith anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin lẹ máa fa àwọn èèyàn wàlìjánà pẹ̀lú chain lọ́rùn yẹn ni pé àwọn ò ní fẹ́ wàlìjánà ẹ̀yin ò fi chain sí wọn lọ́rùn ẹ máa wá wọ wọn báàlù sunna ti ṣe wà nù hirsuhum ala hidayati nas àti ẹ sọ pé ashaddu ashaddu báwo hirsuhum ala hidayati nas kò sí muqarana àwọn máa gbìyànjú ni láti pé káwọn èèyàn mọ̀nà kí ẹ sì kí wọ́n máa sánà àti yọ àwọn èèyàn kúrò ní islam lónìí ńkọ́ ṣebí bẹ́ẹ̀ yóò ṣe yọ àwọn èèyàn ní islam lọ́pọ̀ nù sẹ́yìn wọ́n sì máa pè ní sunna wa bi qadri ma yakunu al-wahid mutashaddidan bi qadri ma'tubira min ahli sunnati inda al bí èèyàn bá ti ṣe lé sí nípa kó ti di kèfèrí ó ti jáde kó ní islam ó ti kèfèrí ó ti jáde kó ní islam yẹ́s bàbá nìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ musiba lélẹ́yìí jama nígbà táwọn èèyàn kọ́kọ́ ń lọ sí al-Jami'atul Islamiyya tó ń padà bọ̀ tó ń padà délé wọ́n á ròyìn pé nǹkan pè ń súnà torí wọ́n gbẹ́kọ̀ yé ní kọrí ń kọ̀dì wọ́n rò pé nǹkan pè ń súnà ni pé yọkàlùkù kò nínú Islam kó kù nìkan ok tó bá kù nìkan ṣé ìwọ nìkan lọ́ọ́ máa dágbé àlùjánnà abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ tẹ̀kfír tẹ̀fsíq tẹ̀bídìyẹ kéjàmí àgùn tó furọ́ pẹ́ ìrọ̀ àwọn ọmọ India ìrọ̀ àwọn ọmọ Pakistan níbi tí wọ́n ti máa lé díẹ̀ yìí ìrọ̀ àwọn ọmọ North Africa tó àwọn délé wọn kàfàrà kálukú wọn kó wọn dà sínú agbọn tẹkfir ó wá di pé wọ́n fẹ́ sọ di stigma lára jamiu islamiyya báwọn ọmọ tó bá ti jáde ńbẹ wọ́n máa kàfàrà ọlọmọdé ibẹ̀ làwọn ti jáde wọ́n kọyàn pípé yàn kèfèrí. àyè sì máa yẹ ẹ̀sọ́ jẹ sọlọ wọ́n sì sọ pé wọ́n ti pè é alimọ̀tòbóró la yakunu tabi'an ìmáàmù ò lè yí padà kó di máàmù ìmáàmù nìyẹn ní jami'a islamiyya ní ìmáàmù so máàmù ò lè yí padà kó di ìmáàmù nígbà tí jami'a ìfura wọn pàkíyèsí gbogbo enyi tẹ́ jáde tó ṣe pé bí ká pè káyọ̀ yàn kó nu islam ní rọ́ọ̀nù nínú sáyìn kìí ṣe manhajù jamia islamiyà nù kìí ṣe manhajù jamia islamiyà kó jọ yí ọ̀tọ̀ rẹ lómìnira ní títí ń palẹ̀ mọ́ ọ pé yẹ́s pàtó ń bá dé jamia islamiyà pé kíni yọ wá yà lẹ́nu kò ní mọ̀gbà tí ó ti fẹ́ máa pa àwọn àáfàá rẹ̀ ní káfìrì ní Cairo ní kọ́pẹ́ kó dìnnà yìí mo bọ́ ọmọ kan pàdé lọ́wọ́ wọ́n ní kó tó wá sí Cairo akẹ́kọ̀ọ́ tẹkifiri ni ní Nàìjíríà ń bì ìgbà tó wá dé Cairo tó wá bá pé ọ̀pọ̀lọpọ̀ àfa wọn wọ́n ti fárùn gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ nu wọn sìgá wọn máa mu àwọn tó dá wà o àwọn èèyàn gidi wà o ha mọ́ á bi àwọn ikọ̀ àpébò wa ní ṣe ní ìsìn wọn ní gbogbo ẹ̀ dàrú ma lójú ni <laughs> ọ̀dà àrùmọ̀ lójú kọ̀ mọ́ bí òṣèṣe tó tá a bá tó pè wọ́n káfìrí náà á tún ájókòó wájú káfìrí máa kọ́ àdìsí ájókòó wájú káfìrí máa kọ́ tẹ̀sí. wọ́n ní nǹkan kì í le lálejò àfikún fọ kìí sì rọ̀ lárọ̀ jù àfikún orí dànù torí de eléyìí eléyìí ńgbà tó pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ kí ni manhajo ahli sunnati wal jamaa nípa àbáṣepọ̀ pẹ̀lú ẹni tí ọ̀rọ̀ wọ̀ ó pàtàkì púpọ̀ pé kíró àwọn àdánilẹ́kọ̀ọ́ báyìí kó máa wáyé lóòrèkóòrè nítorí pé àníyàn ti wá dáa tí gbogbo àwọn ọmọ ìyá wa tán láwọn ń tẹ̀lé súnà pé inshàlá alùsúnà náà ni wá nítorí pé àlàǹfààní kan àlérè kan tá a lè mú nínú kápẹ́ ìsà alùsúnà ẹ dákun kí láǹfààní tá a rí kò sáǹfààní kan tá a lè rí ń bẹ̀ ṣe bí inú ìdùnnú tiwa náà ni wípé adúpẹ́ fọlọ́n ntà ń polongo tá ń pariwo tá ń pa àwọn èèyàn sí ọlọ́run ọba ò ní kó kúta tèmi fi rí ròyìn kí wa àbí kọ́sítọ́mà wa ni àbẹ́ ìsìn kọ́sítọ́mà wa ẹ dáhùn o níìsín mọ̀ ń tajà mọ́ wá yọ o ní tó nítorí di eléyìí adúpẹ́ ọba kó túnbọ̀ jẹ́ ká pọ̀ sí nídìí nabi Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ni pé ní tí wọ́n ń pè ní kò ní fọ́ńdà sábà pé wọ́n rẹ́gísítà rẹ̀ sunna yẹn hiya islam wal islamu huwa sunna nítorí pọ̀kan nínú méjèèjì ò lè dúró láìsí èkejì tí wọ́n bá wá bá wa sọ̀rọ̀ nípa sunna kí ni wọ́n bá wa sọ̀rọ̀ nípa al-islam eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí lọ̀rọ̀ tí wọ́n bá sọ ọ̀rọ̀ tí wọ́n bá sọ àmọ́ tó bá ké mùsùlùmí ni wọ islam ò tẹ́ yà kó lára sunna sunna ò tẹ́ yà kó lára islam kò jẹ́ kí lẹ́yìn òye ọbẹ̀ torí ẹ̀ tí wọ́n bá sọ pé ahlu sunnati wal jamaa kí ni wọ́n gbà lérò àwọn mùsùlùmí àwọn mùsùlùmí nítorí pé ò lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé lànà ẹni tó lọ́n fi islam ràn tí wọ́n bá sọ pé lànà ẹlòmíì lọ́ fẹ́ tẹ̀lé ó dájú pé kìí ṣe islam tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam ló شيخ الإسلام ابن تيمية رحمه الله من ترار منهاج السنة النبوية أني لومو إك السنة عن صورة يباي ومذهب السنة والجماعة مذهب قديم معروف سنة إن تتقب جد جدني معروف قبل أن يخلق الله أبا حنيفة àwọn èèyàn ti mọ súnà kọ́lọ́hún tó dá Abu Hanifa sábà kó Abu Hanifa ló ṣe kínní lọ́dàálẹ̀ wa Malikan ṣáájú kọ́lọ́hún tó dá ìmáàmù Malik wa Shafi'i kọ́lọ́hún tó dá ìmáàmù Shafi'i wa Ahmed kọ́lọ́hún tó dá ìmáàmù Ahmed fa innahu madhhabu sahaba òhun ni àwọn sàábé ẹ dákun tó bá jọta sàábé kọ́ náwọ́ ẹni tó fẹ́ sórí ibú rọrùn kọ́ náwọ́ gbogbo ibi tẹ́ bá lọ láyé ẹ̀rí pọ́nkálukọ́ sọ̀pọ̀ rẹ̀ ta ló ń ọ̀rẹ́ sàhábà ńbọ lẹ lọrí láyé táwọn pèrè àwọn ní ahlul bid'ati wal furqa sẹ́ẹ̀rí tẹ̀bí kó wá ní tani ahlus sunnati wal jama'a so eléyìí ni sunna anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá bí ọ léèrè sunna sunna tẹ ẹlẹ́nsẹ̀hún ta ló dálẹ̀ ẹ sọ yìí pé islam islam tí wọ́n ló ń sẹ̀hún ta ló dálẹ̀ o rò pé yé wa yóò ní à ọlọ́run ló fi ránṣẹ́ ta lọ́ wá fi súnà ránṣẹ́ ẹnu rẹ̀ ọ̀wọ̀ wò àbí oníwọ̀ wò yọ ọ̀wọ̀ wò àdúpẹ́ fọlọ̀ jama sọ nípa rẹ̀ òun náà ni pé ìhàwó lákọ̀síra wa nígbà tọrọ wa bá fẹ́ ara wọn gbàtẹ́mi bá ń wò pé lágbájá sàṣìṣe. lágbájá ń sa ìdá lágbájá ti fẹ́ fojú ọ̀nà lẹ̀ lágbájá ti fẹ́ máa yapa súnà sẹ́mi pé yóò máa ṣẹlẹ̀ náà ni torí pé àwọn èsè màláìkà alùsùnà wàlùjẹ́mà wọ́n ní àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam ipò wọn ga ju ti gbogbo àwa yòókù tá a wà nínú Islam lọ. wàlẹ́ nadda'i lahumul isma. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àyè sọ pé wọ́n ṣẹlọ̀ à sọ́nà ni dídúró dọ́gba wọ́n ní sọ abẹ́ ga ju gbogbo àwa yòókù lọ yàtọ̀ sí ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò sẹ́ni tó sọ rí ń dọ́kan pé sọ abẹ́ ẹ rí i pé nínú sunna ń àwọn onísọ ní pé olùmọ̀wá kan ọ wà o. wọ́n lè sọ pé ṣéwù báyìí ó ti sẹ́lọ̀ nǹkan yìí ní ìṣó ti tọ́dún mẹ́ta sẹ́mi kó ti jẹun náà kan yìí ó ti tó ọdún mẹ́ta ẹni tí ń jẹun tí ì sẹ́lọ̀ mo rò pé rí nǹkan bẹ́ẹ̀ aha so nítorí di eléyìí báyìí lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa wọ́n sọ pé àwọn sàhábà ga àmọ́ gbogbo bí wọ́n ṣe ga tó yún à sọ pé nìkan nu wọ́n wà tí ì sẹ́lọ̀ ok táwọn sàhábà bá wá ga tó bí wọ́n ṣe ga hàn tí ahlu sunnati gbà pé wọ́n lè sẹ́lọ̀ wọ́n á máa sẹ́lọ̀ bó wàá là wá kú kò kúta jẹ́ kúrúntù sáǹsẹ̀lọ̀n àbáyìsẹ̀lọ̀n àwọn píríncípù tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀nù tá a sì jọ gbà à ń sẹ̀lọ̀n àbáyìsẹ̀lọ̀n ok ta lẹni tó pé tó hundred over hundred nínú pípé lẹ́sìn nínú wa sọ́wà bóyá ni tó tiẹ̀ ti kú ẹ wa wá bóyá ni tó kù ẹ mú wa sọ́wà kò sí adúpẹ́ tẹ́lẹ̀ ìbáyé gbogbo wa a jẹ́ wípé ńgbà tá a ti pín tá a sì máa ṣàṣìṣe ó rọrùn náà lórí ojú ọ̀nà súnà tá a la wà yìí náà ká ṣàṣìṣe àbá àlè ṣàṣìṣe wọ́n bí mọ́ wa ni ẹ̀ dáhùn èdè Yorùbá tẹ̀ ń sọ wọ́n bí mọ́ yìí ni naam ok àmẹ́dẹ yìí ni sáhàwálẹ́lá ẹ̀ lè ṣàṣìṣe nu Yorùbá láéláé sáà abẹ́ẹ̀ máa ṣe kátó wá póyìnbó lọ́n lọ́ ń bolo ti wá so ẹnìkan wá wà òun á ń ṣe súnà a sì mọ lólùgbìyànjú wọ́n máa wá sọ lọ́wọ́ wọ́n máa sọ lẹ́sẹ̀ bí ìgbà tó ti kéde sọ fún wa pé èmi tẹ́ rí òun ẹsẹ̀ lọ́n o nítorí bá rí i pé mo sẹ́lọ̀ ń pínrín ẹ kéde rẹ̀ fáráyé sẹ́nìkan wí bẹ́ẹ̀ rí àkínyàn ló dé tó fi jẹ́ pé ẹ ti tan iná àwọn kámẹ́rà sáwọn kan à ń sọ àṣìṣe rẹ̀ kí ni Yorùbá sọ wọ́n ní tí ọmọdé kan bá bẹ̀rẹ̀ tó bá wò di àgbàlagbà kí ni ó ṣẹlẹ̀ òṣèlú ẹ̀fọ́ náà ní Yorùbá level nínú Islamic level àwa fúnra ara wa mọ̀ pé àwa mọ́kàndínláwa á pé òtúmọ̀ sí ogún ni o kò ọmọ tí Yorùbá yẹn gbọ́ o tí o bá bá ní mọ́kàndínláwa kò túmọ̀ sí pọ́lọ̀ ọba ogun ni tí o bá bá pọ́lọ̀ ogun ni o tún ti ṣàṣìṣe nínú àkídà. a pè a kù síbi tó pọ̀ olódo gan ni wá ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ sí i nítorí pé níjọ́ tó bá ti gbà pọ̀ ọmọ níjọ́ náà lọ yọ olódo pátápátá. ok èmi tí wọ́n á ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ṣé àṣìṣe ọwọ́ àná ọ̀rọ̀ mi àbí òní sí? aha ibi tí ń kù sí ṣé yóò wà àbí òní sí? yóò wà tó mùsùlùmí tó rí rẹ bá sì pé yọọ mọ̀ pé mi ò pé bó wa lèèyàn bíi tèmi náà sì lè pé tí èsì ìsìnkpọ́lọ̀ wọn bá ṣe ń pépé bí àwọn ànábì ọlọ́run wa alayhi ahlu sunnah wọ́n máa ń fúnra wọn ní excuse wọ́n máa ń fúnra wọn ní excuse níbi kan nínú majmu' al-fatawa sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ní ìǹgbàfẹ́nikẹ́ni kó ti torí tèmi kọ́ máa bẹ́ nìkan jà ìgbàfẹ́ nìkẹ́ni kó ti torí tèmi kọ́ yọ ẹnìkan kúrò ní Islam ìgbàfẹ́ nìkẹ́ni wàláhì mo ti fẹ́ sunkún ìgbàfẹ́ nìkẹ́ni kó ti torí tèmi kó péyàn lẹ́ni tó ti fi Islam sílẹ̀ àbí báyìí báyìí báyìí nítorí pé èèyàn lé wọn èèyàn lé mìíràn kọ́dà tí wọ́n bá ṣàìdá sí mi gbogbo wọn ìní wọn ní àwáwí kan tó mú wọn ṣàìdá yẹn sí mi èmi náà máa ṣàìdá síyàn inna lillahi wa inna ilaihi raji'un ẹ wo àwọn olùmọ̀ńlá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀rù ọlọ́run ti bà mí. tẹ̀bí lónìí ibà ìwọ kan ti wò ó pé àáfàá tiẹ̀ ń lọ perfect tó ń tipa wò sí pé ká gbé gbogbo èèyàn sórí àtẹ o àdìlẹ̀ fún lẹ́yìn pé báwo lọ tẹ̀ wọ́n sí báwo lẹ́lẹ́yìn náà tẹ̀ wọ́n sí àti fẹ́lẹ́ ọlọ́run má sì jẹ́ àdìlẹ̀ fúnra ìwọ ti wá wò ó pé àáfàá tiẹ̀ wọ́n tẹ̀wọ̀n ju gbogbo àwọn olùmọ̀ lọ ọ wàá fojú commonize kálukú ọ wàá kọ ìgbéraga mọ́rọ̀ rẹ ọmọ wa wo kálukú bígbà tó ṣe pé apárí ni wọn ìwọ nìkan ló hun lórí ẹ má sọ̀rọ̀ lágbájá dókítà lágbájá ló ti jáde ẹ dákun kí lọ já má. ok lágbájá náà masha allah la quwwata illa billah jamiatul iman ló ti jáde kódà kùlíẹ̀tù ṣẹ̀ríà ni ló ti kẹ́kọ̀ọ́ kódà kùlíẹ̀tù lóga ló ti jáde ó sì ń gbìyànjú pé táà ní kí lọ já má. Ah, ah. la hawla wa la quwwata illa billah gbogbo kálukú táà ní kí lọ já má. ok taquluna hadha indana ghayru jaizu. faman antumu hatta yakuna lakum indi gbogbo kálukú ọjà mọ kankan gbogbo kálukú bá ń tẹ ta wá ta lẹ́yìn sẹmọ pé tí máa bí wàhálà náà nù gbogbo àwọn èèyàn tó gbìyànjú sẹrò pé nítorí tiwa la ṣe tá a fi gba páálí ni wàláìtàláì kẹsẹ torí tiwa tètè wá pé torí taari èèyàn ni ṣé kọlá lè kàn sọ lẹ́ẹ̀kan pé nìkan ọ̀gbàdùn mùtọ́ wá sí tọ̀lọ́ mùtọ́ wá sí tọ̀ ti tó fún un láti sin lọ́n kí ló fẹ́ ti ṣe ebi ó fẹ́ kọ́ kó ṣe sọ láti kọ́ zakati ó sì ṣe ṣìyà kọ́ á tóbi. èyí gbogbo ẹ̀ náà ló ti wà nùmọ̀ kọ̀ọ̀rọ̀ ara tùmùtọ̀ wá sí tọ̀. àmọ́ ń tó mú yẹn máa kẹ́kọ̀ọ́ lọ tí ń kọ́ lọ tí ń kọ́ وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون كوكول والله شو بجيبي أو يونيك بيتو بيتك بيتون للأربعة أولان بامبين ẹlòmíì lọ ọ ní olówó ni wọn ń gbà wàláhi tàláhi ẹ̀mí àwọn èèyàn àtọ́jú ayé wọn ni wọ́n fi lẹ̀ nítorí kórílẹ̀-èdè wọn ọmọ báyìí ó lọ sí nípa pé kò ní ní olùmọ̀ tó ṣe tọ́ka sí. gbogbo ẹ̀kọ́ tó ń mẹ́ta kọ́ńbó mi ọdún méjì mi ọdún mélòó gbogbo kálukú ló ọ̀hún. ṣé nítorí eré ni torí ẹ̀yin tó bá fi lè ṣàtìṣe pínrín ẹ wàá mú gbogbo fáìlì rẹ̀ sọ sómi ẹ wàá sọ fún gbogbo àlùmọ̀ pé ẹ má gbọ́rọ̀ rẹ̀ má. wọ́n kàn gbé kásẹ̀tì olùmọ̀kánsí ni wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ nìkan ṣe débẹ̀ lónìí kí ni kí là ń gbọ́ ta ni ń sọ̀rọ̀ fàkínní dàrẹ́. ha la ilaha illallah ẹ sì máa gbọ́rọ̀ àwọn sọkúsọ láwùjọ wa yìí náà ọ̀rọ̀ àwọn ẹni tó ṣe pé tí ì bá ṣe pé èèyàn bá rántí pò ń lo fowó rẹ̀ ra rédíò ẹ fẹ́ fọ́ rédíò ẹrú ọlọ́run kan wá lọ kẹ́kọ̀ọ́ wa wàlá ẹ̀ máa gbọ́rọ̀ mi ẹ̀ máa pé ah ọlọ́run kò san àwọn ẹni tó mú wa lọ kẹ́kọ̀ọ́ yìí lẹ́sàn-án rẹ̀ torí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí wa nítorí kí Islam ò lè lọ wájú láwùjọ wa ni nígbà tí mi bá jókòó tí mo sọ pé ẹ má gbọ́rọ̀ lágbádá ẹ má gbọ́rọ̀ tàmẹ́dò ẹ má gbọ́rọ̀ dọ́là sẹ́mi nìkan wọ́n mọ̀ gbọ́rọ̀ mi èmi gẹ́gẹ́ bíi tani iyọ̀ lèmi nù ọbẹ̀ ni tó ṣe pé tí wọ́n bá rí mi wọ́n mọ̀ wá mi ká oníkálukú olùmọ̀tẹ́rì yẹn ó ní tó di láwùjọ rẹ̀ kò sẹ́ni tó ṣe tanish wàláhi tàláhi kò sẹ́ni tó ṣe tanish torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ fààyè gba ìfikùnlukùn tí ó mú káwọn èèyàn máa ṣe bíi debate tó ń fi sọ pé somebody is defeated a gbọ́dọ̀ fààyè gba láwùjọ wa because ẹ bá fààyè gba pínrín ntí ó padà ṣẹlẹ̀ ni pé onítọ̀hún tí wọ́n sọ pé ìzìfítẹ̀d yẹn ó níbi tí ń dí láwùjọ tó padà délé làwọn yóò bá máa wọ pé àsólódò ni. adúpẹ́ fọlọ́npọ́lọ́ a ti rí lónìí. torí jama. ẹ wàhálà gbogbo ọjọ́ ayé tóníkàlùkù fi sílẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ màá kàn wá sọ bí kò lè ború dà. ẹ má gbọ́rọ̀ rẹ̀ tí ì bá ti pọ̀ pọ̀lọpọ̀ náà bóòlù ẹnìkan kà sí lè sọ fún mi pé ẹ dr abu abu ẹlẹsìn ọmọ gbọrọ rẹ mà pé kí ló ṣe kí ló ṣe kí ló ṣe tẹmọ kó nílà kẹyọ sọ bẹ́ẹ̀ kí ló ṣe kí ló ṣe àmọ́ àwọn màálù ò ní béèrè wàláì sọlá àwọn màálù ò ní béèrè nítorí pé ẹni tí ń sìn wọn lọ́nà àwọn ti kà kún màláìkà ohun yìí ṣàṣìṣe ohun yìí ṣàṣìṣe tì máa wo irú pàṣán tó ń lò fáwọn èèyàn àwọn èèyàn náà ní lórí ìkọ́ ò wọ́n lè lò lórí tiẹ̀ náà wọ́n lè lò lórí tiẹ̀ náà tóun bá ti ṣe òfin lò wọ́n lò lórí rẹ̀. akramakallah mo fẹ́ bí léèrè kí ni ìdájọ́ kéèyàn lọ síbi tó ti kú kó ló ń lọ bá wọn ṣàdúrà ọjọ́ kẹta ìjọ keje ogójì ọjọ́ kí ni ìdájọ́ rẹ̀ torí ń bídà ẹni tó bá ti wá ṣe di káfìrí àbí òdi káfìrí ẹ dáhùn nàám gbogbo yóò bá ń ti dàpọ̀ tó òdi káfìrí òdi káfìrí ẹ kan ṣé gbogbo wa muttafaqun alayhi àbí àwọn kan wà tí wọ́n ń ronú sí ọ̀rọ̀ tá à ń sọ ṣé gbogbo wa torí ẹni tó bá lọ́rọ̀ mi kọ́ sọ o because gẹ́sẹ̀ tá a dìde tá a máa kun o torí mọ́nájà alùsùn náà tá à ń sọ náà nù alùsùn náà kún lẹ́yìn o alùsùnà máa ń sọ ojú abẹ́ ń kó so di káfìrí àbí òdi káfìrí because èmi ọmọ bóyá àwọn ẹkọ àwọn káàdì kankan lé ní káfìrí káfìrí káfìrí káfìrí tẹ ń ná tẹ fẹ ná dójú àmì ẹtọ kò yé mi red card yellow card ok because sẹ́rí ẹ̀sìn ó ń bùkátà ká wá mà gbogbo apáta àgbàpadà dálẹ̀ ni àti wá sọ yìí pé ẹni tó ṣe di káfíìrì àbà káfíìrì ó gbólóhùn yẹn ó lágbára púpọ̀ ó ok wá tí wọn máa ń sọ pé ọba wa kádàrà wọn náà sí nàyà bẹ́ẹ̀ ẹ máa kíyèsí yorùbá tí wọ́n sọ o ọlọ́run kádàrà pé wọn náà àwọn kọ̀wáìdì tó sì ń lò náà nù pẹ̀ntọ́ bá lọ́ọ́rù bẹ́ẹ̀ ti di ẹ̀hẹ́n kí á lá lò lórí tiẹ̀ náà áá alòsùn lè wá pé yẹn káfíò ẹ rí nǹkan bẹ́ẹ̀ ibi tọrọ ń lọ nù <laughs> pé irú tó ń lò já lò fún wọn mm, mm, mm, torí pé tí aláìmọ̀kan bá ń ṣe bí aláìmọ̀kan kí làwọn olùmọ̀ máa ṣe wọ́n máa ṣe bí olùmọ̀ tó ibi tá a ti tàtà pín sẹ́nu kí ẹ ṣe pé ńgbà tó ti pa wọn náà ń kọ́ wọn náà ń kọ́ káfíìrì ni ọ abẹ́dẹ̀n torí ẹ̀ ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára ẹnìkan sẹ́lọ̀n kọ yọkù nínú pọ́mọ ẹ̀yà wa ní mùsùlùmí lópin ìgbà tẹ́sẹ̀ yẹn ọba ti sínú ẹ̀ṣẹ̀ tí máa sọ ní di káfíìrì lópin ìgbà tí ọba ti sí nínú ẹ̀ṣẹ̀ tí máa sọ ní di káfíìrì ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ọ̀nba ní sọ̀rọ̀ nípa ẹni tó bá ṣekú pa ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí pa mùsùlùmí ṣé nígbà tí mùsùlùmí pa mùsùlùmí mùsùlùmí tó pa mùsùlùmí tó di káfìrì ni ẹ dákun ẹ máa dáhùn àá ṣe fẹ́ sọ pé ẹ fẹ́ kọ́ ń pa súnà ni tí mùsùlùmí bá pa mùsùlùmí ṣé mùsùlùmí ẹ̀ di káfìrì ni ẹlòmíì ọ̀yanu o torí pé ńgbà míì sẹ́ mọ̀ pé bí wọ́n ṣe dákẹ́ nu ẹ pé mo fẹ́ sọ̀rọ̀ mo ń wojú lẹ̀ nítorí káfìrì lọ́dọ̀ tèmi à káfìrì báwo ẹ wo ẹ̀mí bẹ́ẹ̀ mi ti ṣe lágbára tó tí mùsùlùmí bá fi pé tó bá fi lè pa mùsùlùmí pípa tó pa mùsùlùmí yìí kò sọ di káfìrí ma lam yastahilla lópin ìgbà tí ó bá sọ pé halali ni kí n pa ẹni tó bá sọ pé halali ni kí n pa ló di kèfèrí nítorí pé ó ti ṣe ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ ọ̀sọ́dẹ̀tọ̀ ẹni tó bá ṣe ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ tọ́sọ́dẹ̀tọ̀ kafara bi dhalik. ọlọ́run ọba sọ pé faman ufiya lahu min akhihi shay'un fattiba'un bil ma'ruf ọ̀pààyàn nífa ọlọ́run tó wá lọ́mọ ẹ̀yà rẹ̀. ok ṣé àwa la fẹ́ wá mọ òfin ọlọ́run jọ ọlọ́run lọ ni ọlọ́run sọ pé ẹni tó pààyàn nígbà tó ti pé òun mùsùlùmí ni ẹni tó pa náà mùsùlùmí ni al-ukhuwatul imaniyya kò ní í sọnù kódà kó ṣe pẹ́ nìkan ló ṣe kú pẹ́ nìkejì ṣé àwa para wa ni àkókò para wa kí wọ́n á lọ́ọ́ amú tó fi sọ pẹ́ nìkan ṣe mùsùlùmí máa. أها الله ẹlẹ́dàá دعوة ó وإن طائفتان من المؤمنين wa فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم wa in ta'ifatani minal mu'minina qatatalu mu'mini làwọn eléyìí mu'mini làwọn eléyìí wọ́n sì ń jà ọlọ́run ọba ò ti torí pé wọ́n ń bára wọn jà kọ́ má pè wọ́n ní mu'mini torí ẹ̀ làwọn ahlu sunna fi sọ pé ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ àṣìṣe téèyàn bá ṣe kìí yọ̀yàn kúrò nínú jíjẹ́ mu'mini nínú jíjẹ́ mùsùlùmí àyàfi kẹsẹ̀ náà jẹ́ ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ tí máa yọ nípò nu islam èmi pẹ̀lú rẹ kọ́sì náà máa yanu pàkàpòkò tá a máa wá yọ àwọn èèyàn kúrò nínú islam àbí tá a máa pè wọ́n lórúkọ àbí tá a máa fún wọn lóríkì tí bàbá àti ìyá wọn ò fún wọn nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àwùjọ dàrú lábẹ́ àwùjọ ẹ̀sìn islam ó ní gbọ́wọ́ àbẹ̀ lẹ́sìn pé yẹn ń kèfèrí ọlọ́nà tẹ́ gbégbà tẹ́ fi pè yẹn ní fásitì ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́fì pè yàn ní mọ̀tẹ́dẹ̀ kì í pé yàn ọkàn máa yanu gbogbo yàn máa yanu bó ṣe wù wọ́n ní bẹ́nu àwọn èèyàn tí ọ̀yẹ́ kọ́ yanu àfi tẹnu bá ń dùn tọlọ sọ́dọ̀ ẹni tí ó yẹ eyín rẹ̀ wò ìgbà náà ló tó yẹ kó yanu àmọ́ kálukú ní yanu ní ìsìn ẹ kàn máa Ọlọ́run níta mọ̀ nípa rẹ̀ ẹ sì mọ̀ pé nínú wa an taqulu ala sọ nípa Ọlọ́run ẹ̀ ń ọmọ ẹ jẹ́ ká di ẹni tí ọ̀rọ̀ wọ̀ bá jọ yíra wọn nípa ẹ̀sìn mò ń wò pé ní tí mo gbọ́ yìí kò gbọ́ yìí mò ń wò pé bí mo ṣe gbọ́ yìí kò gbọ́ yìí bẹ́ẹ̀ mò ń wò pé ó ti fẹ́ fojú ọ̀nà súnà lẹ̀ àwọn principles tá máa bára wa lónìí. àwọn kan wà tí ẹ máa pè lẹ́lẹ́gbẹ́ èmi àwọn máa ti ń jẹ́ bẹ́ẹ̀ léde Yorùbá kí ni ń jẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ dé ẹni tó bá mọ̀ kó túmọ̀ rẹ̀ fún un. ẹ dákun ẹ sọ̀rọ̀ ah, ah ha kíni ń jẹlẹgbẹ kò yé mi nà ẹnitọ́ bá mọ̀ kọ́ nawọ́ kún fún láyè kọ́ sọ̀rọ̀. ẹ̀rẹ́kùn ọlọ́wọ́ san wálé san rí tá a bá béèrè ńgbà yẹn pé ní bí bàtà wà ní kíláàsì lélẹ̀ sẹ́mínà wọ́kṣọ́ọ̀bù ni so fún clarification bàtà béèrè ní ìsìn tá a bá ẹni wá kó ń sọ̀rọ̀ kúrọ̀ nǹkan àwọ̀ á kà pin point ẹ̀ nìkan. assalamu ah, alaikum. má ti sàlámà àlékún má sọ̀rọ̀ ọwọ́ nìkan ni ọ̀nà má sọ̀rọ̀. mami sáájá làbí sẹ́yìn kọ́bílà àwa ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ máa nìyí. nígbà tá a ti gbé fẹ́ máìkì fún un tó gbé máìkì fún ara rẹ̀ á pẹ̀lú mi. bí ẹgbẹ́ wò gan bí ẹgbẹ́ wò. ẹni tó ní máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀ ẹni tó ní máìkì lọ́wọ́ kó sọ̀rọ̀. ẹni tí a mọ̀ ní ẹlẹ́gbẹ́ gẹ́gẹ́ bó ṣe yé mi òun ni pé ní kí a kóra wa jọ lórí ohun tí ó ní àwọn nǹkan tí a ti ní ètò fún tó já sí pé kódà bó bá yapa súnà nàbí sallallahu alaihi wasallam àti tá àti tẹ̀lé tó bá ti já sí pé yóò bá tu ẹgbẹ́ yẹn ká wallahu a'lam. tọ́ alhamdulillah nítorí pé ó ti fẹ́ di èdè tó ti gba gbogbo òde kan ní ìsìn ẹ̀rí tẹ́nìkan bá ń sọ̀rọ̀ lọ yóò sọ pé àwọn ẹlẹ́gbẹ́ yẹn ẹlẹ́gbẹ́ yẹn lágbájá kíní kan lágbájá fẹ́ràn pé àwọn àbèrè èdè náà ní tí ọba yé wa àwọn ọmọ ti ń jẹ́ lẹ́gbẹ̀ẹ́ iná la fi béèrè nísìn ṣùgbọ́n léde yorùbá ẹlẹ́gbẹ́ ìṣètumọ̀ tí yorùbá bá pèèyàn lẹ́lẹ́gbẹ́ àjẹ́nìyẹn àbẹ́ mẹ́rẹ̀ sọ̀bọ́ láti àmọ́ á pèèyàn lẹ́lẹ́gbẹ́ wàláì istilahun khati níbẹ̀ yẹn kọ́kọ́ túnyàn ṣe ná nítorí pé kọkàn torí pé ìwọ gan náà ní ìsìn tí ọ̀nkà ń sọ pé kìnnìkan ẹlẹgbẹ́ lágbájá ẹlẹgbẹ́ náà ìwọ gan lára ìwọ gan alára tó máa gbé ọ lórí scale ò ní bọ́m̀bẹ̀ nítorí pé níta bá sọ nísìn ipe níta wọn gbà lérò pẹ̀lú ẹlẹgbẹ́ òun lẹni tó yẹ pé wọ́n jọ ń ṣe àkójọ kan tó sì wà lórí àgbékalẹ̀ kan wípé àwọn ò ní tìtorí ẹ̀sìn káwọn ò fi àgbékalẹ̀ yẹn lẹ̀ ń táwọn dojúkọ náà làwọn ọmọ sí ó ṣeéṣe kí wọn náà ti dì bẹ́ẹ̀ níwọ tó ń bú yẹn nítorí pé ìwọ náà ti ka ṣéwù rẹ kún o ti ka kún àràbà tó ṣe pé kò lè forí balẹ̀ fún kíkan àfi kí gbogbo ojú forí balẹ̀ fún ọwọ́ aṣọ ṣéwù rẹ yẹn ọ̀sọ́ di mẹ̀ẹ́yàrú àtẹ̀fẹ́ wọ́tàkùtì à wípé òun ni ẹni tó bá fi tọrọ rẹ bá ti bá ṣéwù rẹ mu òun ló wà lọ́nà ẹni títí ẹ bá tako ṣéwù rẹ kò sí lọ́nà. sàrùn pé bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ti ṣe súnà rí ẹ̀ dáhùn o bẹ́ẹ̀ lẹ́lòmíì náà rí nítorí pé súnà kìnìkan lòun súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ súnà kìnìkan lélẹ̀ ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹni tí ìbá ti sàfà rẹ̀ falẹ̀ ìṣẹ̀bi ṣẹ̀. sẹlẹgbẹ́ lò náà bí sẹlẹgbẹ́ based on your own definition sẹlẹgbẹ́ ni àbí sẹlẹgbẹ́ torí ẹ̀ àwọ̀ mọ́tíńjẹ́lẹ́gbẹ́ ẹ̀hẹ́n tó ń torí pé mustalahatun shar'iyya kò sẹ́lẹ́gbẹ́ kan bẹ̀. ẹ sọ pé ń ṣe súnà kò ṣe súnà eléyìí clear. lágbájá ń ṣe súnà lágbájá ò ṣe súnà ó clear àbí ò clear ok based on that ẹnìkan ń ṣẹgbẹ́ ṣé gbogbo ẹni tí ń ṣẹgbẹ́ from A to Z àlè rẹ ni tí ń tẹ̀lé súnà nu wa ẹ má dá mi lóhùn wa kadhalika ja'alnakum ummatan litakunu shuhada'a 'ala an-nas ẹ̀yin sálábòsì tá a lè rẹ́ni tí ń tẹ̀lé ti wọ ẹnu ọ̀nà ẹgbẹ́ di condemn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. torí pé ọ̀pọ̀lọpọ̀ mi mí just àwa just àbòsí ti wa púpọ̀ ẹ condemn èèyàn ó lè jẹ́ pẹ́ lómi ìtẹ́rí fi tan ká nínú ayé ní wàláhì tàláhì olóṣì máa ń tó gbé máa báwọn èèyàn yẹn ṣe kò sì sí nǹkan kan tí wọ́n ń ṣe tó lè mú takotọ́ lọ́n takotọ́ ànábì tí ó kọ̀ǹpláì pẹ̀lú wọn tọmọ pé wọ́n yànnàna rẹ̀ ọ̀ wádìí rẹ̀ ọkàn ti kó gbogbo wọn papọ̀ náà ni wípé man laysa ma'ana fahuwa didduna fa idha kana diddana fahuwa aduwwuna gẹ́gẹ́ bí qaida Bush